wàfí hadithi sahal wàfí hadithi sahal nínú hadithi sahal tó sọ ń bẹ̀ pé máa kúnná nà kìílú àwa kìí sóorun ọ̀sán wàláàmì tàgádá àìsí ìjọ́njẹ ọ̀sán ńlá bá dàlí àfilẹ́yìn jimá wàfí hadithi wàfí hadithi sálámà nínú hadithi sálámà kùnà ọ̀sọ́nbẹ̀ pé kùnà nìjàmẹ̀hún àwa máa kírun jímà máa rasulillahi pẹ̀lú òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam idha zarati shams nígbà tó rò bá yẹ ní àtàrí thumma narji'u lẹ́yìn náà àwa padà nàtàtà bàrún àlìfàyà tá a sì máa tẹ̀lé òjì tọ́sẹ̀ yọ lẹ́yìn ìgbà tí òun yẹ̀ ní àtàrí lẹ́yìn hadithi sálámà ó tún sọ pé wàfíìrì wàyàtì nínú ẹ̀gbà wá kan ó ní wàmà nájìdú lèlè ìtọ́ ní fáyí á nàstẹ̀vìlù bíi àwọn òsì ní rí òjì àṣẹyọ tá a lè fi ṣe ibòjì lára ilé hàbìhì aláhàbìhì gbogbo àdéhìsì yìí lọ́ọ̀kùrọ̀ ohun tó hàn bẹ́ fi tààjì ìjùmọ̀ ohun tó hàn bẹ́ẹ̀ ni pé ká tètè kírun jímà ohun tó hàn bẹ́ẹ̀ ni òun jímà kì í ṣe nǹkan táàmà wòóràn lẹ́yìn tó rùn bá ti yẹ̀ ní àtàrí táwà pẹ́ tán rí kése kákọ́wákì rárá o. وقد قال مالك وأبو حنيفة والشافعي وجماهير العلماء من الصحابة والتابعين فمن بعدهم إمام مالك أبو حنيفة إمام شافعي وجماهير العلماء أتي أغلظ ọ̀pọ̀lọpọ̀ àwọn onímímà mìnà sọ̀hábà nínú àwọn sọ̀hábà wọ̀tàbìrín àtàwọn tó tẹ̀lé wọn fàmàbáàdàhùn àtàwọn tó tó tẹ̀lé wọn yẹn náà wàkọ̀dì kọ́ ọ̀lú wọ́n sọ pé látẹ̀júùs àlùjúmọ́ ilà báàdà zawali shams wọ́n ní ìrun ò lẹ́tọ̀ọ́ àfi lẹ́yìn tí òun bá ti yẹ̀ ní àtàrí. ولم يخالف في هذا إلا أحمد بن حنبل وإسحاق kọ̀wáásí ẹni tó yapa ọ̀rọ̀ yẹn àyàfi ìmáàmù Ahmad ìmáàmù kẹrin àti àfáàwa táwọn pè ní Ishaq àwọn méjèèjì wọ́n ya pa gbogbo àwọn àfa yẹn lórí ọ̀rọ̀ yìí fàjàwàzáhà qabla zawal àwọn sọ pé a lè kí ìrun síwájú kí òun tó yẹ̀ ní àtàrí ibi sí wàhálà ti dé àwọn tí wọ́n kírun jímà kóòrùn tó yàtàrí ọ̀rọ̀ ta ni wọ́n kàbáyì ọ̀rọ̀ ìmáàmù Ahmad àti Ishaq wọ́n gbé ọ̀rọ̀ Abu Hanifa dànù wọ́n gbé ọ̀rọ̀ mamaliki dànù wọ́n gbé ọ̀rọ̀ Shafi'i dànù wọ́n gbé ọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ dànù wọ́n gbé ọ̀rọ̀ àwọn onímọ̀ àdìsí Bukhari Muslimu Abu Daudu wọ́n gbé gbogbo wọn dànù nítorí pé wọ́n fẹ́ ṣe ń táyé òṣèré.

àwọn èsì ọmọ tí máa ń bàgbàlagbà sọ̀rọ̀ nígbà tí ń bọ́ máa gbẹ́ sọ̀rọ̀ o àfáàwá ńlá àfáàwá ńlá ńlá ńlá òní Imam Ahmad àti Ishaq ẹ̀rọ máa gbọ́ lóòótọ́ ni wọ́n sọ pé alùkìjímà síwájú kí òótọ́ yàtàrí ìtumọ̀ yẹn ni pé aago mẹ́sàn-án àárọ̀ òòrùn tí yàtàrí olèkì aago mẹ́wàá àárọ̀ olèkì ìtumọ̀ ẹ̀nu ok anything before òòrùn tó yàtàrí láti gbà tóun bá ti yọ ní ọba àlọ́ kílágo méjì àbọ̀ ọba àkílágo mẹ́jọ síwájú náà gbogbo ẹ̀ kọ́bùlà zawali náà ni so kò make difference bóyá orí láago mẹ́sàn-án àbó orí láago mẹ́wàá àbó orí láago mọ́kànlá kò make difference torí pé o lè kí láago mẹ́jọ o lè kí láago mẹ́jọ àbọ̀ pàápàá tó bá dá sí pé òṣìṣẹ́ kan tó lágbára ó lè fẹ́ kan tètè kí ní aago méjì àbọ̀ so that ọ̀rìn ní course láti tẹnu iṣẹ́ wa kìrìjìmọ̀ torí pé tí wọ́n parí máa àìsàràwọ̀ ọmọ àwọn olùkọ́ yìí inú ẹlòmíì máa dùn tó bá ti gbọ́ pé ọmọ àbá kú sí méjì inú ẹ máa inú ẹ gan torí pé ọ̀bùn ni àríkú ọkọ tìrànmá ni tó ní dọ́tọ́kọ àwọn ti kú lòun ọ̀gbẹ̀ kì í sí ìfẹ́ ọ̀gá ọ̀gbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò kọ̀ọ̀kan gbádùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ fìtínà ló fẹ́ dálẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ a rí nǹkan tí ó tì hàn mọ́ ìwà máa gbọ́ kọ́ọ̀lá alukọ́ọ́dí àfáàwà kọ́ọ́dí Iyad kọ́ọ́dí Iyad ọ̀sọ̀ pé wọ̀rú ìyàfi hádá àṣìyá nípa káàkiri jímọ̀ síwájú kí o tó yẹ̀ ní àtàrí wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ wá á ní sọ̀háàbà. látọ̀dọ̀ àwọn sọ̀hábà láàyè sóhùn mi ní ha ṣe ìhùn ìkankan kò fẹsẹ̀ rinlẹ̀ nínú wọn illa ma alayhi al-jumhur àfi èyí tí àwọn jumhur àwọn majority àwọn àfáà tí wọ́n wà lórí rẹ̀ wa هذه الأحاديث على المبالغة في تعجيلها àwọn jùmùhúrù àwọn majority àwọn afá tá a ti kàlẹ̀ kan yẹn Màlìkí Abu Hanifa Ṣàfi'í àtàwọn yòókù ok wọ́n wá gbé àwọn àdìsí wọ̀nyí ka àlá àlèmùbálágà fi tàjílì ha wọ́n gbé ka orí ìdí ògòǹgó fi tààjílì á níbi kíkanjú kí ìyẹn ni pé kìí ṣe pé òòrùn kò ní yẹ̀ ní àtàrí lọ́gbọ́n tí òòrùn bá ti yẹ̀ látàrí báyìí ni kí wọ́n pe ìrun jímọ̀ hada yọ̀ntabaru alìmùbálágá fi tààjílì á ìyẹn ni wọ́n kà kó ìdí ògùn ń gbó níbi kíkanjú kì wa annahum kanu yu'akhiruna al-ghada wal-qaylula fi dhalika al-yawm ila ma ba'da salati al-jumu'ah àti pé àwọn àfa àkófò kò pé àwọn sọ̀hábà kánú àkìrú nàlẹ́gàdà wọ́n máa lọ ń jẹ ọ̀sán wọn lára wàlùkọ̀ ìlú ìlà àti ohun ọ̀sán wọn wọn á lọ lára ìlúbálìkàlùbọ̀ nírú ọjọ́ jímọ̀ yẹn ìlànà báàdà sọ̀láàtì lìjúmọ́ra títí tí ó fi di ẹ̀yìn ìrun jímọ̀ lè anáhùn nítorí pé àwọn sọ̀hábà nídìbò ìlà tẹ̀bùkír ìléyà nítorí pé wọ́n fẹ́ fún wọn pé kí wọ́n tètè dé sí mọ́ṣáláṣí jímọ̀ fàlàó tí ó bá já sí pé ìṣàgàlú ìṣe ìnùdálítà tí wọ́n bá lọ bísì tí wọ́n bá lọ ní àìrójúráàyè pẹ̀lú ọ̀kan nínú ìyẹn ọ̀kan nínú ìwé àlùgàdá bóyá lọ bísì pẹ̀lú pòǹfẹ́ dáná oúnjẹ ọ̀sán tàbí àlèkọ̀ ìlú là tàbó bísí pẹ̀lú pé òun fẹ́ sunun ọ̀sán kọ́bùlà ha síwájú kó tó wá kírun lẹ́yìn tó òun ti yìí látàrí ọwá ní jẹ́ ń sáré dáná oúnjẹ ọ̀sán ìṣẹ́jú mélòó ni ọkọ̀ fi jiná ìṣẹ́jú mélòó ni rẹ̀ ṣe ó fi délẹ̀ àdúgbò èṣù díẹ̀ náà tọ́ọ̀rù ti yẹ̀ látàrí kọ́ fún fáwọ́tà ha wọ́n ń páyà pé èrò jímọ̀ bọ̀mọ́tì lọ́wọ́ àwọn fáwọ̀tà àtẹ̀bìkìyò àwọn fáwọ̀tà àtẹ̀bìkìyò léha tàbí tí jímọ̀ bá tiẹ̀ bọ́mọ lọ́wọ́ ìtètèdè jímọ̀ ọmọ àbọ̀mọ lọ́wọ́ tí èèyàn bá lọ bí sí lọ́sàn-án nígbà tó ti fẹ́ yàtàrí tó ní jẹ́ sáré sùn díẹ̀ náà tàbí jẹ́ ìsáré dáná oúnjẹ náà ìsáídà kí jimọ̀ ọ̀bọ̀mọ̀ lọ́wọ́ tàbí kó gbẹ́ jimọ̀ àwọn fáwọ̀tà àtẹ̀bíkìrì ilé ìhà tàbí kí ìtètè dé jimọ̀ nítorí tẹ̀bíkìrì ilé ìhà àtẹ̀bíkìrì ilé ìhà ìtètè dé jimọ̀ kó bọ́mọ lọ́wọ́ wàkọ́ọ̀lùhù tó túmọ̀ sí pé àníṣe kóòrùn ó yẹ̀ látàrí báyìí kásìpè ojúmọ̀ ni kì í ṣe pé kí òòrùn má ti yẹ̀ káwálà ń ojúmọ̀ wàkọ́ọ̀lùhù fi hadith Salama, ọ̀rọ̀ rẹ̀ tó sì sọ nínú hadith Salama pé sì má náà rìjì àrùn lẹ́yìn náà á padà fa na tàtàbàwò na tàtàbàwò lìfẹ́ à táwà máa tẹ̀lé òjì tó sẹ́yọ lẹ́yìn ìgbà tí òòrùn yẹ̀ látàrí ìnáma ká nàdá àlíká lè ṣe dá ti tàbíkìyà wọ́n nìyẹn wáyé nípa pé wọ́n tètè máa lọ wàkọ́sìn ṣèyítọ́ nìyí àti pé ilé wọn kìí ṣe ilé gíga fíofío ni òjì tó pòdúsì ní òfin ló gba àyàn tí yẹn bá ní kó wọ́n sùn o ọ̀pá lẹ́sẹ̀ òjì lè bò lórí àmọ́ bọ́dì yòókù òun ọ̀pá ilé tí a máa ń kọ́ńtọ́ náà lọ́wọ́ wọn ò kọ́ lé pẹ̀tẹ́ẹ̀sì láyé wọn ẹ má ti délé haúsá rí àwọn ilé kótópókótópókótópókótópó àwọn tí a máa kọ́ nù wọn ìkọ́lé bí cocoa house táwa ń kọ́ lásìkò tiwa yìí definitely òjì mélòó bí nǹkan bá sì ṣe gama náà ni ó ṣe produce òjì àgbàsí pé òjì ò lè tí ìpọ̀lẹ́ ìgbà náà irú àsìkò tiwa yìí òjì lè ti pọ̀lẹ́ òjì ó lè ti pọ̀lẹ́ practically fódì méjì àkọ́kọ́ náà ni pé ní ibi tọ́lọ̀ ti gbé ànábì wa dìde sallallahu alaihi wasallam lọ́pọ̀lọpọ̀ ọjọ́ wọn òòrùn máa òjì máa tán nílẹ̀ nígbà tó òòrùn bá kan àtàrí ni òjì wọ́n máa tán nílẹ̀ nígbà tí òòrùn bá kan àtàrí ni ní ìlú tiwa ìdàkejì ni lọ́pọ̀lọpọ̀ ọjọ́ tiwa ní òòrùn yọ́mọ ní òòjí yọ́mọ ṣẹ́kù nílẹ̀ nígbà tó òun bá yẹ̀ látàrí ọwọ́ oṣù kan tí ò lè tóṣù méjì ọwọ́ oṣù kan tí ò lè tóṣù méjì nìkan òun ni àáka ìlàkù ní kété tí òun yàtàrí tí òjì tí ó pòdúsì kò ní tó wá fi ṣe ìbòjì ẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ nǹkan tí mò ń sọ yẹn sí ojú pátákó tí a bá sọ pé four cardinal points báyìí tá a sì sọ pé east rèé kí ni níbàyí máa jẹ́ west ibi ńkọ́ ibi ńkọ́ south ibi táwọn àmọ̀ tó òun ti ń yọ òun east àmọ́ east yẹn kì í sọ̀nà kan a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan lórí rọ́bùlì mọ́ṣúrì káyínì rọ́bùlì mọ́gírì báyínì àti rọ́bùlì mọ́ṣáárìkì wàlìmọ̀gáárìbì táyà yẹn fi rinlẹ̀ wípé ibùyọ òòrùn pápá ibùgbọ́ rẹ̀ náà sì pọ̀ ìyẹn túmọ̀ sí pé òun lè yọ níbí báyìí ó lè yọ níbí ó lè yọ níbí ó lè yọ níbí ó lè yọ níbí ó lè yọ níbí ó lè yọ níbí ó lè yọ níbí ó lè yọ níbí ok ibi tó ń bá ti yọ níbí ibẹ̀ náà ni ó ti wá wọ̀ sí níbí. tí a bá sọ pé ànẹ́bì kírun jímọ̀ tán òjì tó wà níta kò tó ṣe ìbòjì a gbọ́dọ̀ gbọ́ iye ní ìbámu sí kásítọ́ọ̀dì àgbáyé ọwọ́ akéré parí stọ́ọ̀dì Saudi pẹ̀lú Nàìjíríà tó wà lọ́wọ́lọ́wọ́ ní ìsìn òòrùn ń yọ ní inú bíbáyìí lọ́wọ́lọ́wọ́ nìsín ibi tó kù ti yọ nìyẹn a sì wọ̀ sí báyìí ok dájúdájú nígbà tí òun bá kan àtàrí nílùú tiwa a gbọ́dọ̀ rí òjì ńlẹ̀ òjì òní tán lẹ̀ òjì tá a sì rí ńlẹ̀ yóò tó báyìí nílùú ànábì àwọn ọ̀fẹ́ kan ní rí òjì kankan lẹ̀ àmọ́ ìlú tiwa lọ́wọ́lọ́wọ́ báyìí à ń rí òjì ńlẹ̀ nígbà tí ọ̀run kan àtàrí à ń bọ̀sibọ̀sí ìgbà tí òun bá yẹ̀ ní àtàrí definitely tó o bá tún wá fẹ́ lu àdíìsì pé wọ́n á kí òjì mọ̀tàn òjì tí ń bẹ́ ń ta kò ní tó wọ́n ṣe ìbòjì ọgbọ́dọ̀ gbọ́yé sí bí òun ṣe ń ọpẹ́ẹ̀tì nílùú wa ni o ok torí pé less than two months ní òun fi lè yọ ní east láàrin ọdún kan ọjọ́ tó bá sì yọ ní bíbá yìí tó jẹ́ east gangan ọjọ́ yẹn ni tí ò bá kàtàrí mi ò ní sí òkì kankan mọ́ nílẹ̀ ọjọ́ yẹn nìkan ni ò ní sí òjì yẹn mọ́ nílẹ̀ more than ten months more than or uh, equal to ten months nìkan àwọn àsìkò yìí lòdì ọmọ wà nílẹ̀ ní àsìkò tó lè bá kàtàrí. gbogbo ìgbà tọ́rùn bá yọ ní bíbá yìí àwa ńlẹ̀ àwa the fairer to the east the longer the length of the shadow after declination of the sun bí òrùn yẹn bá ṣe ń jìnnà sí pèsè òun ni òjì tí ó wà ńlẹ̀ lọ́sàn-án nígbà tó rùn bá pàtàkì bẹ́ẹ̀ ni ó sì máa ṣe kí ni ó sì máa gòtò lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ yẹn yọ ń bì ọ ń bọ̀ wá sí bì pé táàmù tó bá dé nígbà tó bá yọ tóun bá ti kàtàrí irú ìṣẹ̀lẹ̀ yẹn ìgbà yẹn tó lè experience rẹ̀ àmọ́ ní ìsìn ò lè lo àdìsí ń bá wọn àfi kó understand níta sọ yìí wípé kódà nígbà tóun bá kàtàrí ìlú tiwa lọ́wọ́lọ́wọ́ báyìí o òjì tá a lè jókòó sí ńbẹ̀ńbẹ̀ èyí àkọ́kọ́ nù ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ilé táwọn sọ̀hábà kọ́ àáfà sọ sínú tíra ilé kótópókótópó ni tí ò dáa in fact ní àsìkò tí àbátúrò òjìmọ́ lẹ̀ ń gan tá a sọ pé gbà yẹn ni òun ó yọ ní east gangan ok tí ò ní jẹ́ south east tí ò sì ní jẹ́ north east ìgbà tó jọ lọ gangan lọ jókòó síwájú kòkó ọ̀sùn wò ògì tí ó pòdísì fún ọ yóò gbà wá àtìyàwó rẹ àtàwọn ọmọ rẹ ṣé o rí pé nǹkan kí síbi pé mo mo lẹ́rìí lọ́wọ́ nǹkan kí síbẹ̀ ntí ò tako làákàyè tó bá ti di lọ́la láàrin aago méjìlá àbọ̀sá aago kan bọ́lá gbélé kẹta bá dàpọ̀ gbó sí ó rí adúrú òjì tí ó pòdísì fún ọ ilé tí ọba wa ga jókòó bẹ́ẹ̀ ó rí i pé òun ó mọ pa ọ́ lẹ́sẹ̀ tó túmọ̀ sí pé gíga ògiri ilé ó ní í ṣe pẹ̀lú pé sógiri sóògì tẹ́ ẹ rí ńlẹ̀ sótó sógùn sóògì tí òjì yẹn gùn tàbí gbogbo so o gbọ́dọ̀ gbá àdìsí yé practically ni kì í ṣe báyà sọ pé ẹ̀rù ti sọ pé nígbà tá a kí wọn òdì òdì tí wọ́n wà nílẹ̀ kì í tó yàn ibi tó bá dúró sí ní òdì tàbí irú òjì tó rí ń bẹ ìnáma kama dáàlìkà ó nìyẹn nítorí bí ìtètè lọ dé jimá àti bí ilé wọn kì í ṣe wàfíìhù nínú àdìsí yìí tẹ̀sírí ihò ìlà ọ̀rọ̀ mọ́lẹ̀ wà ń bẹ̀ bí anáhù wípé dájúdájú káàná kọ̀dísọ́ọ̀rà fáyé ánúyẹ̀sí rọ́ kọ̀dísọ́ọ̀rà fáyé ánúyẹ̀sí rọ́ wípé òjì tó sẹ́yọ òjì tó sẹ́yọ lẹ́yìn ìgbà tó òun látàrí yẹn ó ti wà nílẹ̀ díẹ̀ túmọ̀ sí pé wọn gbọ́dọ̀ kí ìrun jimá láì rí fáyìn òun náà sì ni òun náà la máa rí tá a máa fi kí ìrun lóko rẹ̀ wàkọ́ọ̀lù yìí fi hadithi sálámà ọ̀rọ̀ rẹ̀ nínú hadithi sálámà tó sọ pé wà máa nájìdù lílẹ̀ ìtọ́ ní fáyán nastadhillu bihi a sì ní rí fáyán òjì fáìlù kankan tá a lè fi sí tá a lè fi ṣe ìbòjì wa lára ògiri ilé mo wá fi kò lè ha àbà ó ṣe wẹ́kú tá a sọ yìí ó ṣe wẹ́kú ọ̀rọ̀ yẹn náà fàìnáhù làmúyẹ́ńfì àlèfáì à nítorí pọ́rọ̀ yìí kò ní kò sí òjì rárá kò tó ni kò sọ pé lámúyẹ̀ǹfí lámúyẹ̀ǹfí alifa kò ní kò sí òjì rárá min aslihi kò ní kò sí òjì rárá òjì ń bẹ wáyé nàmà nafa má mustadalu bihi ṣùgbọ́n nítorí kò sí omi tá a lè fi ṣe ìbòjì tí ó gbò wá tọwọ́ tẹsẹ̀ torí tapá wàhálà máa àkọsílẹ̀ al-hitan èyí náà ó wà bẹ́ẹ̀ pẹ̀lú pé ògiri ilé wọn ilé wọn kì í dáa lọ́ọ̀hìrùn fi anna as-salah kanat ba'da az-zawali muttasilatan bihi muttasilatan bihi lọ́ọ̀hìrùn èyí tó hàn nínú gbogbo táà sọ fún ọ yìí pé dájúdájú irú jímà o ti bàdà sàwálì ọmọ wa lẹ́yìn sàwálì lẹ́yìn ìgbà tó rò bá ní àtàrí mọ̀tẹ́sílà tàbí yìí ọwọ́ ajọ́ ìmọ̀ yẹn pé òun yè látàrí báyìí ni wọ́n á pè é jímọ̀ kì ṣe pé òun yè látàrí ní inú òní inú òní aago kan lòun yè látàrí káwá fi ìrun pípé lẹ̀ dàgbò méjì ní ọ̀dà tí ìrun bá ti ń ṣe látàrí báyìí náà ní kẹsì kí ni náà ní kẹwàá bẹ́ẹ̀ bá sì pé ìrun jímọ̀ bí ó sì jẹ́ ìrun jímọ̀ náà tó jẹ́ ohun àìlà kí òun yẹ̀ ní àtàrí ló fi wọlé. ẹ̀rí àwọn tí wọ́n sọ pé. láàpẹ̀ òjímọ̀ ẹ̀rí wọn nù kò sí kankan bẹ̀ tó dọ̀yìn kò sí kankan bẹ̀ tó mọ̀ òdúró ẹ̀rọ ajá gbọ́ ẹ̀rí àwọn onírun jímọ̀ ní òwúrọ̀ kọ̀kọ̀kọ́ sí nínú àdìsí Bukhari kò sì sí nínú àdìsí Muslim nínú àdísì tó wà òní sunan adar kutumi suman adar kutumi ọ̀kan ní àwọn sunan àwọn tó wà ní lẹ́bù Abu Dawud tó dé nìdí kì í ṣe pé wà ní lẹ́bù Abu Dawud orúkọ àkójọpọ̀ àdísì wọn ló fi wà ní lẹ́bù Abu Dawud ní o Abu Dawud wà áyà dan sunanu adarukutumi òun tó wà áyà ṣe é mọ̀ pé bí ìbá wà ní class one ààrẹ ti ń ṣe ipò kìíní ààrẹ ti ń ṣe ipò kejì bí ìbá sì wà ní class five tó wà ní final year náà a tó rí ẹni tí ń ṣe ipò kìíní ààrẹ ti ń ṣe ipò kejì bẹ́ẹ̀ ni ó ṣe rí so ní agbo àwọn tó kó àdìsí jọ tí wọ́n táìtù ẹ̀ ní súnmẹ́lù àbúdáwùdù síwájú wọn kótó wa kan Tirmidhi kótó kan Nasa'i kótó kan Baihaqi kótó wa kan àdáàrú kùtùnú sẹ́ni báwọn nínú agbo wọn gánṣẹ́ yàtọ̀ sí pé kọ̀kọ́kọ́ wọlé bù Sahihu Bukhari lẹ́bùn Sahih Muslim nínú agbo tó tún wá lòun wà náà wọn ò rẹ́ẹ̀tì ẹ̀ ní nọ́mbà one sẹ́ǹdì báwọn ẹ bá gbọ́ nǹkan wá sọ ẹ̀rí ìmọ̀mù wa amadu náà nù kẹsẹ́ntì ẹ̀ lẹ́yìn lọ́wọ́ ẹ̀rọ ọ̀lẹ́ mọ̀mù ló dókòó ni ìmọ̀mù amadu sì ni kì í sànẹ́bí wa àáfàá wa ni àáfàá wa ni kọ̀pọ̀ dandan ká tẹ̀lé nígbà tí n tọ́ bá tẹ̀lé tí ọba ti fẹsẹ̀ rinlẹ̀ àwọn náà sì mọ sọ pé má tẹ̀lé ni tọ́rọ̀ ni ọba ti fẹsẹ̀ rinlẹ̀ nínú sunan àdárò kútú ní báàbù sọlá tìlíjùmọ̀ kọ́bùlà ní sùnà bá a fàṣẹ múlò wá gélé nù ó ní ẹ̀kọ́ nípa àwọn ojúmọ̀ síwájú kí ìlàjì ọ̀sán ó tó tó ìtẹ́ ní pẹ̀lú ìlàjì ọ̀sán orin tóòrò tó yẹ̀ ní àtàrí ìyí táwọn ìgbàmọ̀ yẹn rí nìyẹn o pé ẹ á ah! lásìkò bá ti ń kírun kí máa bọ̀ lẹ́yìn òun látàrí tí ń dí lọ́wọ́ iṣẹ́ ìjọ wa àṣẹ́yìn ti èèwà tó bẹ̀kì ní ìbáyìí wọ́n sì fi pamọ́ fún wa àti wá rí báyìí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ wọ́n ṣe bẹ̀rẹ̀ sí kí òun jímọ̀ láàárọ̀ nù ẹjẹ́ kápá àdìsí yẹn kágbọ́ bó ṣe lọ àni abdullahi bunu sidana asulani abdullahi bunu sidan radiyallahu anhu kọ́ọ̀lá ẹ sọ pé ṣahidi tó lè jùmọ̀ ma abibakir sidik mo wà pẹ̀lú abubakir sidiki nígbà tó fẹ́ kí n jùmọ̀ yẹn ni pé èmi àti abubakir sidiki àjọ láǹfààní láti kírun papọ̀ tóun kírun fún wa fàkáànà ti kùtùbátùhù wàsọ̀láàtùhù kọbùlà ní spinahar ó ní kùtùbà rẹ̀ àti ìrun rẹ̀ síwájú kí òun tó kó àtàrí ni fúnma lẹ́yìn náà ṣàwídí náà máa hàn mara mo tún bá umaru tó wọ́n jí mà rọ̀díyàlọ́wọ́ àná fàkáànà ti kùtùbátùhù wàsọ̀láàtùhù ó ní ìrún mọ́rù náà kútúbà jímà rẹ̀ àti ìrún rẹ̀ ìlà àkùlà ó lọ síbi kí n sọ pé èyí tá sọ fanahaaru pé òun ti kàkàrí báyìí ìlàjì ọjọ́ ti sẹ́ ó ti pé ok pé òun ti kan àtàrí èyí tá sọ fa anahaaru tàkọ́kọ́ ni eléyìí tí ó bá àbúbákírì kì ó ní kọ́búlà nísù nahad òòrùn tí ò yàtàrí tí wọ́n ti kíyò ìyẹn máa túmọ̀ sí pé bí aago mẹ́sàn-án àárọ̀ bí aago mẹ́wàá àárọ̀ àmọ́ ìkọ́ bá umaru kì í ó ní wọ́n kí ìwọ àti kútúbà rẹ̀ àti èrò kíkí rẹ̀ ó wọ òòrùn kan àtàrí tó túmọ̀ sí pé wọ́n kí ìwọ bí aago kan tó bá dá sí pé lórí àkókò ìlú tiwa. ثم شهدنا ma عثمان lẹ́yìn náà a tún bá Usman kírun jímà fakanati salatuhu wa khutbatuhu ila an akun zalanaha ó ní irun Usman àti kútúbà rẹ̀ ó kíbọ̀ kí n sọ pé òun ti yẹ̀ mí àtàrí ẹni bó ti gbé kalẹ̀ báwọn ó ní èrò ti Abubakar táwọn kí lẹ́yìn rẹ̀ kútúbà àti èrò ògbọ́ ìlàjì ọ̀sán tó túmọ̀ sí pé àárọ̀ ni tí wọ́n lọ́rùn òun wọ ìlàjì ọ̀sán tí ọ̀fùmánù òun wọ ìlàjì ọ̀sán kọjá òun yẹ̀ látàrí abí ẹ bó ṣe gbé kalẹ̀ ṣe pé ẹ̀mí nù ó sì dùn àbí ẹ̀rí nù ó sì dùn fàmárọ̀ ayétu ahadan òun lè mú ọ̀wá rí ẹni kankan àbàdà àyíká tó fọ́ọ̀tì yẹn tó fi àlébù kan yẹn pé tí wọ́n ṣe wọ̀dà nínú àwọn àtàjọ kírun lọ́jọ́ náà lọ́rùn àwọn sàbí ń bẹ́nu wọn àwọn táàbì wọn nobody faulted in or bẹ́ẹ̀ ẹnì kankan kò sọ pé tí wọ́n ṣe ò dáa wọ́n dáa nǹkan ara rò kódà kò sẹ́ni tó takò wọn àtẹ̀ntókì ti tiẹ̀ ní àárọ̀ nínú wọn àtẹ̀ntókì tiẹ̀ wọ ìgbà tó kàn àtàrí àtẹni tó kí tiẹ̀ nígbà láàárọ̀ àtẹni tó kí tiẹ̀ títí tí òun fi kan àtàrí àtẹni tó kí tiẹ̀ yọ òun yọ àtàrí kò sẹ́yìn kankan tó takò wọ́n ta ló bá dé sí wa àdáàrú kútúmí àdéhùsì kan náà ó tún wá wà nínú mùsọ́nnáfù ibnu Abi Shayba ó tún wà nínú mùsọ́nnáfù Abdulrazak ẹlòmíràn tí ẹ̀gbọ́n mùsọ́nnáfù rèé ọgbọ́ tí a sọ yìí rè ọgbọ́ tí a súnmọ́ nù rè ọgbọ́ masinabu rè kò fẹ́ gbọ́ musonnafu rè musonnafu rè tó wà ní class four class one òní àbí kọ́kọ́ pé grade one òní sahih grade two òní sunan grade three òní musnad grade four musamma ọ̀rọ̀ káwá kí jimá síwájú kó ọ̀rùn tó yẹ̀tàrí arínú grade three and grade four ọ̀rọ̀ ká kí jimá lẹ́yìn tóòrù bá yàtàrí arínú grade one and grade two máa dé o. ẹ̀rí àwọn tí wọ́n ń kí jimá káyé òun tó yàtàrí láti gbọ́n wọn ò lẹ́rìí mi lọ́wọ́ yàtọ̀ sí ta mú àyò tọ́ba sígbà kí wọ́n mú bọ́ọ̀ta fún wa o tọ́ba wà kí wọ́n mú bọ́ọ̀ta fún wa ká tó yiri ẹ̀ wo àmọ́ kò sẹ́rí mi fún wọn yàtọ̀ sí àdéhìsì ó sì tún ó tún jẹ́ àdéhìsì àásó a single hadith in front of seven hadith àbí. When are these pastors? Eight hadiths. Can you imagine that? Ẹ tí ìwé mọ́ o. Ẹ jẹ́ àkàntàn àfa sọ with our little knowledge nípa pé tá a bá tiẹ̀ fẹ́ assessing nǹkan through comparison and contrast ibi tí ọ̀rọ̀ bá pọ̀ sí ó yẹ kó ní wéètì nínú ẹ̀mí wa ju ibi tọ́rọ̀ fúyẹ́ sí náà àbí ah. wọ́n ń lo tíra kan ní alẹ́ ajibiba anáàfíà an asila an asila lajinati masjidi ni jaamiya sheikh wa alibani òun ló ń bi yẹlẹ àwọn àbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹsìn máa rí ẹni tí sèkú bá ń ṣe rahimahullah nígbà tó má dìísì wá hasanahu al-albani ọlá dìísì dáa kò sọ pé sọ̀rọ̀ yìí wù. kódà tó bá sọ pé sọ̀yíhù ìsọ̀yíhù rẹ̀ kò wọ sọ̀yíhù Bukhari lọ́jọ́ kan mo fẹ́ ra nǹkan mo ní sórí jìnnà lélẹ̀ ọlọ́gbà sọ pé òrìjínà ni ó ní ṣùgbọ́n kò rí kò rí jínà tán dáadáa òní tó ń bẹ tó tún rí jínà jùlọ so ifá tán ó sọ òtó ọ̀rọ̀ ni mo ní ṣé kíríkì òrìjínà ni ó ní àfẹ òrìjínà ni lágbo tiẹ̀ òrìjínà ni àṣìmọ́ fúlọ́ọ̀kì ṣùgbọ́n àwọn kan tó ń bẹ tí wọ́n wà more sophisticated than this tí wọ́n tún gbé pẹ́ẹ́lí jẹ́ lóòrùn lọ́wọ́ tó kí dáadáa o à ah, mo gbọ́dà èmi ń tèmi nínú ẹ̀sìn mi gan mo máa ń wà áfà ní tó bá tó wà ẹ̀ẹ́n tó jẹ́ ní ìtaráwọ́rọ́ so ìgbésí ayé mi ó wà áfà ní tó bá jẹ́ ní ìtaráwọ́rọ́ òní ọba mú òní ọba mú mo wá ń sọ ní ìsìn ní èsì torí pé èsì ò sí bí ọkàn katia ni àmọ́ kò yí ọ ọkàn tí a lè kò yí ọ asanahu alalibani alibani sọ pé àdìsí ọ dára kò sọ pé sọ̀háhàhù alalibani wọ́lá òkáàlà wàyíkọ́ọ̀lá sọ̀háhàhù lámìẹ̀kùn àlàdọ́rajàtì síhà. Si imam buhari wa muslim kódà kí ṣékù wa sọ pé àdéhùn sọ̀rí ìṣẹ́ kò tún gbọ́ lọ́vù grade owó gírèdì buhari àti muslim ọ̀wọ́ wa ìsìnláàdìhù muhtamanu litaxin ó ní sẹ́ẹ̀rí àwọn ẹlẹ́gbàá wá yẹn muhtamanu taxin ó ló ti kó sínú tá a bá sọ kó dáa àwọn tí wọ́n gbàdí sí wá lọ́gbọ́ arákùnrin ó ní ó ti kó mú ẹni pé tá a bá sọ gbàdí sí bá a àrísọ bali huwa hasanu ala tariqati ba'd al ulama <laughs> ọ̀rọ̀ mi tún wò tẹ́tùbà fún wa o wọ́n ní tá à ń sọ ni pé àdéhìsì dáaṣẹ́ tá a bá lo mẹ́tọ́ọ̀dù àwọn kan nínú àwọn àfáà tó túmọ̀ sí pé àlàbá àdéhìsì lábá tá a bá lo mẹ́tọ́ọ̀dù ìlànà tí àwọn àfáà kan mọ́ ń gbà sọ pé sádìsì dá tàbí ọ̀dá tá a bá lo mẹ́tọ́ọ̀dù wọn kìí ṣe gbogbo wọn lọ fara mọ́ tó dáa nù kìí ṣe gbogbo wọn nítorí tára lẹ́nu tó fi kíjí náà àwọn tí wọ́n ń ké jímọ̀ lẹ́yìn ìgbà tí òun yàtàrí ọ̀rọ̀ wọn ò fífà báyìí o wọn ò máa fà á o kò di fáńfà o àwọn tó ń ké jímọ̀ tó sọ pé a lè ké jímọ̀ ṣáájú kóòrò tó yàtàrí àwọn lọ́rọ̀ wọn di pé àlàátọ̀rí kọ́ ti bá dùlẹ̀ ògbàmá tá a bá ní ká lo ojú ọ̀nà àwọn kan nínú àwọn onímọ̀ kábùnì rọ́jà gẹ́gẹ́ bí ọmọ rọ́jà rọ̀gẹ́yìn àtẹlòmíì a sọ pàdé sì yẹn dáa àmọ́ tá a bá gbẹjọ́ ọ̀nà wọn kílákílá yìí a náà di sì wò dáa a ní ò dáa. fàyínà rìjà aláhu fi kọ́ ọ̀tún rẹ́ẹ̀rù abdullahi bẹ́lú sudan ó ní sọ rí gbogbo àwọn èèyàn tó gba àdìsí wá pátá ẹni àfọkàntán ni wọn o yàtọ̀ sí abdullahi tá a dákọ̀ o abdullahi bẹ́lú sudan yàtọ̀ sí òun ẹnukùnrin ẹnukùnrin kọ́ọ̀lá alhafid filifati askolani yìí alhafid ó sọ nínú fati nínú tí wà fati libari tó jẹ́ sẹ́rì fún sọ̀rọ̀ Bukhari volume 2.321 according to maktaba shamila ó ní abdullahi bin sidani yìí tabi'in kabirun tábì ni o àgbà tábì ni illa annahu ghayru ma'rufu al-adala yàtọ̀ sí pé dájúdájú àmọ́ ìbò déédéé rẹ̀ áfíìfù àsìkò nínú màdìsì ọ̀gá lóòótọ́ jẹ́ pé Albani nítorí nípa táàbì yẹn ni pé lọ́wọ́ mi màrúfù ní àdáálà ìdúró déédéé rẹ̀ àmọ́ débi pé ká sọ pé olùdúró déédéé ni a máa mọ̀ pé ara àwọn tó wáyé lẹ́yìn àwọn sọ̀hábà ni àmọ́ nípa ìdúró déédéé rẹ̀ àmọ́ kúlìtù Sheikh Albani sọ pé èmi ń tèmi o èmi mọ̀ Sheikh Albani èmi mọ̀ bó ló ṣe sọ ó ní kọ́bírọ̀ wá níhù arúbáàtù minafiqat ẹlẹ́ẹ̀mẹ́ni ṣe bí àwọn èèyàn mẹ́rin nínú àwọn ẹni tá a fọkàn tá a gbẹ̀mí lé àwọn tá a trust ṣe bí wọ́n gba àdìsí wá látọ̀dọ̀ rẹ̀ wahum àwọn mẹ́rin náà sì ni thabit ọmọ ajaj jafir ọmọ burkon gẹ́gẹ́ bó ṣe wà nínú júrù wà tàdíl tí wọ́n àpẹẹrẹ ń jà júrù àti maimunu ọmọ mihran àti habibu ọmọ abimarizu àwọn mẹ́rin yìí kàmáàkìsà fikọ́tù ibùdó hibban gẹ́gẹ́ bí ọmọ hibban ṣe gbé wọn sórí òṣùwọ̀n ìdúró ẹni ìfọkàntán ẹ wá lẹ́ẹ̀mọ àdáálà rẹ̀ àwọn mẹ́rin wọ́n sì gbọ̀rọ̀ wá látọ̀dọ̀ rẹ̀ àwọn mẹ́rin ọ̀hún wọ́n sì wọn orí òṣùwọ̀n tí ibùdó ìbáàmì gbé kalẹ̀ láti fi wọn ẹni tó jẹ́ alùfikọ̀ ẹni ìfọkàntán tá a lè gbàdé sí wa ní ọwọ́ rẹ̀ bí alibani ṣe ṣe rọ́dù fún àsìkọ̀lá nínú lórí pé àmọ́ ìdúró déédéé rẹ̀ alibani ti ṣe rọ́dù ọ̀rọ̀ yẹn fún un àmọ́ kàn ṣe ni kò yẹn ọ̀rọ̀ nítorí pé sẹ́ńtírù tí àsìkọ̀lá ní tún wálé ayé òun tún láǹfààní láti rí bí àwọn bàbá tiwọn tí wọ́n mọ ẹni bí àwọn bàbá bàbá wọn tí wọ́n mọ ẹni ẹ ṣékùn wa Albani kò láǹfààní ẹ̀ ìtọ́ bá kọ sínú tíà nìkan lòun lè fi púrúfù àdálà ẹnìkan sẹ́ńtírì tí àsìkòrádé wáyé ayé ó súnmọ́ sẹ́ńtírì àwọn sọ̀hábà ju tí ebi ṣèkò Albani ebi tiwa ìlú wáyé kò sí bó ṣe fẹ́ púfù àdálẹ̀ ẹnikẹ́ni túlù bàbá bàbá bàbá ẹnikẹ́ni lásìkò yìí gbogbo tí ma fi púfù yàn inú tí àmì máa ń ṣe ìdápadà ọ̀rọ̀ sí. aga sí pé ọkàn sọ pé òun máa dálọ́ ń tọ̀ ní kì í ṣe gbogbo kì í ṣe gbogbo àgbẹ̀kẹ̀lé láàrin sínú ọ̀rọ̀. wàkọ́ ọ̀nà àlẹ́ hàfù. wọ́n tún fẹ́ sọ̀rọ̀bù mí fún àfàwà áfíìlú báadà sáàkọ̀lá hadal hafar ó ní ọ̀rọ̀ tí áfíìlú sọ lẹ́yìn ìgbà tó mú ọ̀rọ̀ yìí wá tó sọ pé wàkọ́lá lùbùkọ́ rí tó ní Bukhari sọ tó ní pé Bukhari náà wà àhàdìsì yẹn sọ́gbọ́n ó wà so nígbà tí wá mú kẹsẹ́ yóò sọ ìwé o nínú tíra mi yìí o ó ṣe tíra mi o àmọ́ kò sí tí àmì tó ṣe tó wọ lẹ́rù Sahih Bukhari now ó ní láàyè tá a dà ọ́ aláhàdìfì àìtẹ́ ládìsí rẹ̀ o Abdullahi bin Sidan àìtẹ́ ládìsí rẹ̀ báyìí àárọ̀dọ̀hùn máa ń wà ákùwà mẹ́nu ṣe bí àdìsí tó lágbára jù ú lọ ọta kò tó mú wá ẹsẹ̀ wá lò Imam Bukhari sẹ́ kọ́mẹ́ǹtì tiẹ̀ lórí àdìsí yẹn òun ni pé ẹni tó gbàdìsí wá láàyò tá a bà ó kì í ṣẹni tí ààrí ìtọ́pípé ẹ̀ ṣe tá a fi lè tẹ̀lé ohun tó bá ṣe kí ni ohun tó bá mú wá àti pé àrọ́bà wúlọ́wúlọ́ àkúbámínú àdìsí tó lágbára jù yẹn lọ ó ti takò nínú màdís ni pé tí fíkọ̀ káti ẹ̀gbà pé Abdullahi jẹ́ fíkọ̀ ẹni ìfọkàntán tó bá fi lè mú ọ̀rọ̀ kan wà tí ọ̀rọ̀ náà yapa sí ọ̀rọ̀ tí mọ́níwá aọ́fàkù míníwù bá ti mú wá ẹni tó ta ní àtíkèrègì tiẹ̀ tó tún wà áyà yòótàbàrò dọ̀yìn ìfànà òmù nkàrà nù wọ́n sọ àdìsí di àdìsí tó lẹ́ni tàbí kí wọ́n sọ pé àdìsí tí ò dáa àgbẹ̀tẹ wọ́n sá fún ní ọkọ̀ ó lè ní ṣáàzì ni wọ́n sá fún ní ọkọ̀ àbàwọn dáàfù wọ́n fún ní àbàwọn pé ó lẹ kò fẹsẹ̀ rinlẹ̀ wọ́n fi àbàwọn yẹn kàn án tí aládìsí kẹsẹ́ tó tún jẹ́ ń tá a mọ̀ ní o tó jẹ́ fíkọ̀ ní o àmọ́ wá gbàdísì kan wá àdísì yẹn wá tako àdísì ọ̀gá rẹ̀ á sọ pàdísì ẹ̀ lẹ̀ torí pé o ò ní chance láti gbọ̀rọ̀ kan wá kọ́ tako ọ̀rọ̀ tí ẹni tó sí ní ọ̀rẹ́ nínú màdísì tó bá wà ò ní ọtọ́ ń tì yẹn bùkọ́rí bàdísì pé ẹ̀yin ìgbà tó ń bá yẹ̀ látàrí láti jímọ̀ ẹn tó bímọ rẹ̀ ẹn tó kéré sí òun gba àdéhìsì pé alèkì jímọ̀ síwájú kóhùn tó yẹ̀ látàrí definitely pẹ̀lú pírísìpù lè sọ́láwùlà àdéhìsì àdéhìsì àbùláyì yìí àmì lò torí pé ó pínlẹ̀ ó tako hadisi bukhari ó kúnlẹ̀ hadisi muslim kí wàá lẹ́yìn tó gbé ara nígbà náà nígbà tó ga sí pé bọ́rọ̀ sí ni lọ́la ṣe ń bọ́ yìí. ثم ذكر آثارا صحيحة عن أبي بكر وعمر في lẹ́yìn tí wọ́n wá mú àwọn afárùwá tó ní àlàáfíà nípa bí Abubakar àti Umaru ṣe kírun jimá lẹ́yìn sàwárì ṣẹ́tùrúwà yàtọ̀ sí pé àdìsí yẹn ó tako àdìsí tó wà àṣọ́hùn nínú tó lálàáfíà jùlọ àti afárùn ní ìfẹ̀ kan tẹ̀ tó wà tó náà lálàáfíà lọ́dọ̀ máa ń bò kọ́ rí àmọ́ tó ń sọ pé ẹ̀yin zawal òní Abubakar kí o ẹ̀yin zawal òní Umaru kí o kì í ṣe síwájú zawal Imam Buhari sọ báwọn láti fi nọ́ọ̀kì hadith Abdullahi out fáàkùn ṣèpàlìbá ní ó tún fẹ́ sọ̀rọ̀ ọ̀nà tààrùn bàyìnáhà wà bàyìnáhà àgà àlẹ́àfà wọ́n ní kò sí takora láàrin àdìsí àtàdìsí kò sí takora ẹgbọ́ ìtakora wà bíi tàbí àdìsí takora ọ̀kan sọ pé èyí zawali lákìjímà ọ̀kan sọ pé before zawali lákìjímà ìtakora ń gbàgbọ́ sí takora àwọn ẹ̀kọ́ àwọn mẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ̀rọ̀ ṣèkù alibáyé ìmọ̀ ṣe wá ń tàjì fi ló ṣe wọ́n gbé ọ̀rọ̀ yìí gbà míì ẹ mọ̀ wò pé ìgbò bàbá tó ń bọ̀ yìí ìlú ẹ̀mí wíwú eléyìí o wọ́n ní òsì takora ń bẹ́ o kàmá lá tààrùbù bẹ́ẹ̀nà àhàdí alimowa akíkọ ti láàrú wà bẹ́ẹ̀nà àhàdí alimowa akíkọ ti láàrú. gẹ́gẹ́ bí ó ṣe sí ìtakora wọn láàrin al-ahadith al-muwafiqati lahu àwọn àdíìsì tó ṣe wẹ́kú rẹ̀ tí wọ́n jọ sọ nǹkan kan náà wa al-ahadith al àti àwọn àdíìsì tó ń ṣe wẹ́kú àwọn àdíìsì nígbà tó yóò bá yẹ̀ ní àtàrí ó ní wọ́n síta kóra wọn láàrin méjèèjì fasọ̀háàbá tàlákọ̀ àlẹ́ àmúrẹ́yìnì àwọn Rasulullahi sallallahu alaihi wasallam ọlọ́run sọ̀hábà ó ní méjèèjì ní agbàgbà wà lóbi ó ní méjèèjì ni wọ́n gbà lọ́wọ́ àlòbí o fàkánú kàmàkánà àlẹ́ ìsàlám ó ní wọ́n wá bẹ̀ẹ́ tó dá sí pé gẹ́gẹ́ bá níbi náà ṣe máa ṣe yẹ̀fún àdúnà tààràtàn háàdá wà tààràtàn háàdá ọwá ní wọ́n àdè tí ó dá sí pé wọ́n kírun jímọ̀ kan lẹ́yìn zawali lásìkò kan wọ́n kù kírun jímọ̀ míì before zawali subhanallah èyí tí sèkò àlìbálẹ̀ sọ ní o n tó sọ ní èèmọ̀ ọ̀rọ̀ ní o ìrọ̀rọ̀ tó dá fìṣẹ́ náà lẹ́nu àwọn eléyìí tí wàá fẹ́ ṣeré tààràtà tààràtà ni dáàlì máa ń dáàlì máa ń ni àwọn ọ̀fẹ́ ṣeré tààràtà tààràtà dáàlì máa ń dáàlì náà fẹ́ ṣe ti wọn. خلاصة الأحكام في مهمات السنن وقواعد الإسلام لأبي زكريا محي الدين يحيى بن شرف بن شرف الدين النووي tí àkàn ní jẹ́ tí àkàn orúkọ tí àkàn ní kòlásọ́tùlì kàláàpò kòlásọ́tùlì àkàm kòlásọ́tùlì àkàmì fi muhimmat sunan wa qawaid al-islam àfàwà amúdì náwáwí náà ló ṣe o àwọn sọ́ńbẹ̀ pé wattafaqu ala da'fihi àwọn àfà wọn panu pọ̀ lórí pábíìsì rẹ ọlẹ múdì náwáwí ò tó sí ní ọ ṣe pàlìbánu o wàdáàfí ibùdó sudan àti lílẹ̀ abdullahi ibùdó sudan wallahu a'lam sọ̀rọ̀ parí sínú àwọn tí wọ́n ń kí òun jìnnà síwájú kóòrò tó yàtàrí ẹ̀rí wọn ni wọ́n ń dùn sọ́ọ̀tù ni wọ́n ń dùn sósì sẹ́ẹ̀mọ̀ pé tí wọ́n pa àtìyàwó bàbá àtìyá tẹ́ bá gbọ́mọ lọ́wọ́ tẹ́ ń gbọ́mọ síra wọn ọ̀rọ̀ ọmọ nínú ìlú. any slightest mistake tó bá ti ọ̀dọ̀ ọ̀kan náà méjèèjì wá orí ọmọ fọ̀nká síbẹ̀ ni o àbí wọ́n dáná ní orí rẹ̀ lọ́fẹ́ fọ́nká o ọ̀rọ̀ gbà bí ọmọ ni tí bàbá àti àńdù síra wọn èmi mo ní ìwọ́kọ́ èmi mo ní ìwọ́kọ́ wọ́n máa ń gùn síra wọn ọmọ wọn padà jábọ́ náà ni yóò sì jẹ́ palára fún un àwọn àáfàá ń fa ọ̀rọ̀ yìí pé ọlẹ̀ ara àwọn kan wọ́n ní kò lẹ̀ àwọn tó sọ pé lẹ́yìn wọ́n jẹ́ senior nínú ìmọ̀ yìí fún àwọn tó ní kò lẹ kí ni ń fi wọn lọ́kàn balẹ̀ ra máa gbọ́ gbẹ́nì kan bá tiẹ̀ mú nǹkan tó tuntun wá tó sì wà lákọọ́lẹ̀ kọ̀mọ́yẹ kó ní awuyewuye nù tí ìbá gásẹ́pẹ́ tí ìbá jẹ́ ní fìtì kì í ṣe pé ọta súnà jì ọta fìtílẹ̀ jì ni ẹ bá fẹ́ ta súnà nẹ́bí jì súnà tó háì jù ibẹ̀ ni ó ti gbé tí òun ní àtakò láàrin àwùjọ àwọn súnà tó háì ó ń ńlẹ̀ tí ò látakò eléyìí tẹnu ń kò nítorí pé ọmọ tẹnu ń kò nìyí èyí tẹ́nu àfáàn èyí tí ẹnu àwọn àfáàn kù lẹ́wà lọ rí múlò nítorí pé ẹnu kù ẹ̀yìn náà láàrin àwùjọ ẹwà ẹkú ò níbi ọ̀rọ̀ tẹ́nu òtò kò sí àfáà kan ògúnlódì Imam Ahmad tó tako kákìyàn jimá bá dà zawal òun kò sọ pé a ti lè kí síwájú àsìkò ni tó túmọ̀ sí wípé tá a bá mu kẹ́límọ̀ pé àwọn àfáà pa mi pọ̀ wípé dandan ni ká kíjí mọ̀ immediately tóun bá ti yàgbàrí àṣọ àṣọ jù bákan náà àṣọ àṣọ ọ̀tún tá a bá sọ pé ẹnu àwọn àfọ́ọ̀kù lórí kíkíjí mọ̀ síwájú kóun tó yàgbàrí ìwé nu méjèèjì ló fi ọlọ́kàn balẹ̀ mọ́ọ̀sù nínú Qur'an nínú sọ́tù Zumar Allah sọ pé alladhina yastami'una al-qawla fayattabi'una ahsanahu ulaika hadahumullahu ẹ́ wa ulaika ulul albab ọlọ́run ní àwọn tí wọ́n ń gbọ́rọ̀ ọ̀rọ̀ ló ń gbọ́ yìí àkàdísì Bukhari àkàdísì Muslim àkàsúnmọ́nù àbúdáwù àkàmùsọ́náfù ọ̀tí gbọ́rọ̀ báyìí fọyọ̀pẹ̀bí àwùná àhásánàwù ọ̀wá ń tẹ̀lé èyí tó dáa jù tó mẹ́sẹ̀ tó àdísì lẹ̀ pẹ̀lú ìmọ̀tọ́ ọlọ́ọ̀mà èyí tó dáa jù ń bẹ́ẹ̀. sọ pé wọn ò dúró jà àdísì mọ́ ni gíkírèdì tí wọ́n gé dàdíìsì ó ti fi hàn pé àwọn kan ó da àwọn kan kò dáa jù àwọn kan ò ní dá àwọn kan ò sì ní dá rárá àbí kí ni kí ni essence of the uh, scientific study of hadith ìmọ̀ mùsọ́láwùlẹ̀ hadith ìgbà ọmọ tó fẹ́ lò tó bá dá sí pé àdíìsì tó bá yẹ pẹ̀lú sílẹ̀ láàrin àwọn àfáà lọ́gbọ̀gbọ́ ta tó lè yàtọ̀ kọ́nù ṣé wọ́n sọ fún ọ pé ládà rẹ yọ pọ̀ ju tẹ́ńtó kí lọ lẹ́yìn zawalu ni ọ̀rọ̀ pé ládà rẹ gbọ́dọ̀ ní ewu báyìí ládà rẹ wà ní ewu torí pé kò sí fọ̀kànbalẹ̀ fún rẹ tó o síwájú àsìkò tẹ́lẹ̀kù ẹni tó ní fọkànbalẹ̀ lẹ́ni tó kí ní àsìkò tí ẹnu òkun kò sí àfáà kan lágbàáyé lánàá àbúlóògbé tó ní wọ́n yapẹ ẹnu lórí kíkèrò lẹ́yìn zawari àmọ́ àwọn àfáà látọ̀nà tó fi dòní ní wọ́n yapẹ ẹnu láti kírun jímà bùbọ́ zawari ó sì wá dá sí pé láyé tí wọ́n tẹ̀ wá àwọn ọ̀rọ̀ tẹ́nu bá ń gùn nínú tíra àwọn lè máa wú bọ́ọ̀ta bí ìgbà tí eku ọ̀fán tàbí eku ilé tó dá sí pé kèérí nǹkan gidi wú bọ́ọ̀ta nù sà ọ̀wọ́ ń tẹ̀yẹ bí àkísà bí àjẹkù nǹkan ní máa rí gbéjáde ń tiẹ̀ láti fi dá náà lẹ̀. ti dàgbà wọ pé ká máa kírun jimá lẹ́yìn zawali táà sì tí ìrí ẹ̀rí míì tó lágbára ju ẹ̀rí táà rí lọ lórí kíkírun jimá lẹ́yìn zawali kí la fẹ́ dá wà lálẹ́ sùn níbo lẹ fẹ́ dá padà sí ẹ fẹ́ padà sí lóye méjì ẹ lọ kí ìsara o àìkíyèsára yín náà ló já ló fi já sí pé gbogbo nǹkan tẹ́ ẹ lẹ́ ń ṣe gbogbo ẹ̀ ní ń bọ́ sódì gbogbo ẹ̀ ní ní àtakò nínú tírà ẹ sáfẹ́ fi hàn nípa òun náà mọ́tò ẹ fẹ́ fi hàn pé òun náà ní tírà tẹ́ ẹ bá lẹ́ẹ̀ mọ́tò tẹ́lẹ̀ ní tírà ẹ lò ó bó ṣe yẹ kẹ́ ẹ lò ó nì ẹ má fi dáfìtì náà lẹ́ẹ̀ ẹnìkan ò ní kẹ́ ẹ má kí ojúmọ̀ tì wọn ò ní ẹ má dàjímọ̀ àti ilẹ̀ wọn ò rí ẹnì kankan bọ́lá ọ̀dájímọ̀ alẹ́ àbọ̀ ọ̀dájímọ̀ alẹ́ ìwọ́n tó bá fẹ́ fún wọn níjẹ nìkan wá wọn láwà ní bọ́ọ̀ nìkan wá wọn láwà ní kò sí lọ àmọ́ èyí tí a ti bá oníkápò jimá lẹ́yìn zawal èyí tẹ́ níwà yìí tí pẹ́kẹ́ náà ké jimá bíbọ́ zawali ẹ̀rù bẹ́ni ṣe ń kù ah, èsì ní yọwọ́ mi o èsì sí ní yọwọ́ mi o bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀sìn gbádàràdà báyìí bọ́bá fi síbí jẹun ẹ̀mí yọ wọná bọ́bá ṣèṣì tẹ́rí fún yàn ẹ̀lẹ́tì kú òun ìsìlámù ó ti dẹ̀sẹ̀ bọ́ wọ́n tún ní ẹkú ń pè òun àṣùbá láago mẹ́ta òun wà láàbí ìtùnú láago mẹ́ta òun aláwọ̀ fún wáṣẹ kò ń gbọ́ ọ́rẹ́ mi ọlọ́run tó ti fi wá mọ̀nà kò ní í sì wá lọ́nà o àwọn ò ní kúrò lórí ká máa kí jímà lẹ́yìn zawali pẹ̀lú nta tàbọ́ọ̀ta yìí o tẹ́ ẹ bá wá ní ẹ̀rí míì tó ju táwa ń lò lọ ẹ ṣe ẹ̀jẹ̀ kì í gbọ́ wasalaamu alaykum wa rahmatulahi